lẹ́tà tí el-rufai kọ sí buhari ewu ńlá ni fún gbogbo wa o àsìkò tó yẹ ká bàárẹ̀ muhammadu buhari la wà yìí o ká bẹ̀ gidigidi ìdí ni pé bí bàbá náà bá létí kan tó fi ń gbọ́rọ̀ àsìkò tó yẹ kó létí náà rèé o ẹni tó bá sì ń fọkàn bọ̀rọ̀ ìlú yìí bọ̀ láti 2011 tó bá ka lẹ́tà tí gómìnà ìpínlẹ̀ kaduna nasiru el ṣẹ̀ṣẹ̀ kọ sí buhari yóò mọ̀ pé nǹkan ti ṣe wá lórílẹ̀‐èdè yìí inú ewu tààrà la wà ibi tọ́rọ̀ wá sì dé àfi kọ́lọ́run kó wa yọ o látọdún 2011 títí wọ 2015 tí Goodluck Jonathan lọ ọ̀kan nú àwọn tí wọ́n fojú ààrẹ ìgbà náà rí màbo lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò ní El-Rufai ìgbà kan wà tó ní kò sóhun tó ń jẹ́ Boko Haram rárá tó láwọn Jonathan fi ń lu jìbìtì lásán ni àti pé gbogbo orin iṣẹ́ ìjagun tí Jonathan lòun ń rà láti fi gbógun tàwọn afẹ̀míṣòfò ó ló ń rà wọ́n láti fi gbógun tiwọn nílé haúsá ni ọ̀pọ̀ ọgbà ló ní Jonathan fẹ́ fìyà jà àwọn haúsá lásán ni gbogbo ògbésẹ̀ yòówù tí Jonathan bá gbé ńgbà náà ni ẹrùfẹ́ àtàwọn èèyàn ẹ̀ títí dórí Buhari tó dàrẹ yìí ń lòdì sí bí wọn ò bá sọ pé ó fẹ́ fìyà jẹ wọ́n nílé haúsá wọn á ló ń fi ṣòṣèlú ni bí nǹkan ṣe wà títí tíjọba náà fi bọ́ sí wọn lọ́wọ́ rèé nígbà tí wọ́n débẹ̀ tí wọ́n rí ipò tọ́ làwọn afẹ̀míṣòfò yìí wà wọ́n tún ń pa mọ́ra wọ́n ń fún wọn lówó tí wọ́n bá ti jíyàn gbé wọn ò fẹ́ káwọn ayé mọ̀ páwọn Boko Haram yìí wà káyé má sọ pé kò tán nídìí wọn ṣùgbọ́n ńgbà tí wọ́n fún wọn lówó títí táwọn yẹn fowó ra ohun ìjọ olóró lóríṣìíríṣìí tí wọ́n wá dá lágbára àwọn náà mọ̀ pọ̀ràn gidi làwọn dá ṣùgbọ́n kò sóhun tí wọ́n lè ṣe ọ̀rọ̀ náà lè wà yìí débi pé El-Rufai kọ̀wé páwọn afẹ̀míṣòfò ti gbapá kan jọba òun ní Kaduna ó ní wọ́n ti sọ̀jọba agbègbè tí wọ́n wà di tiwọn àwọn ni wọ́n sì ń pàṣẹ ń bẹ̀ ewu wà nínú lẹ́tà tẹ́-El-Rufai kọ yìí nítorí àkọ́kọ́ tó hàn báyìí ni pé apá ìjọba Nàìjíríà káwọn afẹ̀míṣòfò yìí mọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n jọ ń patanra wọn jẹ látọjọ́ yìí gbogbo fífòwúlẹ̀ kọ́bọ̀ lójú táwọn bíi Lai Muhammed àtàwọn tó kù lásùrọ̀ kì í gbé kiri kinní náà ti já sí gbangba báyìí kò ṣeé faṣọ bò mọ́ rárá lẹ́tà tẹ́rù fa ikọ̀ yìí fi hàn pé kò jọ pé Buhari fúnra ẹ̀ mọ̀ tó ń lọ àwọn tí wọ́n yí ká ó sì ṣàlàyé bọ́rọ̀ yìí ti burú tó fún un nítorí bó bá mọ̀ ni tàbí bí wọ́n bá ṣàlàyé fún un El-Rufai ò ní ṣẹ̀ṣẹ̀ máa kọrú lẹ́tà tó kọ yìí sí i ìdí ni pé níbi tó gun àwọn afẹ̀míṣòfò yìí ti le jù tí wọ́n ń pààyàn lójoojúmọ́ Kaduna ni àwọn ará orílẹ̀-èdè míì mọ èyí ká má ti sọ àwọn tí wọ́n wà ní Nàìjíríà níbí báwo làárẹ̀ tó wáá jó lórí gbogbo wo ṣe ní mọ tó ń lọ bí ò bá sí mọ̀ báwo làwọn tí wọ́n yí ká ò ṣe ní dáa jókòó kí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ náà fún un ṣùgbọ́n ọ̀rọ̀ náà burú débi pé ààrẹ wa ò mọ àwọn èèyàn rẹ̀ ò sì sọ fún un lẹ́rùfà ṣetún kọ lẹ́tà sí i èwu tó wà nú ọ̀rọ̀ yìí ni pé táwọn afẹ̀míṣòfò yìí bá fìdí múlẹ̀ sínú aginjù Kaduna gẹ́gẹ́ bẹ́ẹ̀ rúfà ti wí ajẹ́pá ti ṣetán láti máa bá wọn gbé ní Nàìjíríà títí ayé nìyí nítorí kò sí bàbá ẹni tí ó lè lé wọn jáde àwọn Buhari ti bà wọn sọ́jà wa jẹ́ débi pé aya wọn ń já báyìí láti kojú àwọn boko haram yìí nítorí wọn ò mọ̀ bóyá àwọn kan nù wọn ti ṣòfófó gbogbo ohun táwọn fẹ́ ṣe fáwọn afẹ̀míṣòfò náà tó jẹ́ táwọn bá débi tí wọ́n wà wọn ó kàn máa pa wọn bí ẹran ni nígbà tí buhari ò bá wá mọ̀ báwo ni ó ṣe ṣe kinní kan sí i ó jọ pé gbogbo ọgbọ́n tó wà nù buhari látọ̀dún yìí ló ti dá tán kò sọgbọ́n tuntun kan tó kù ń bẹ̀ láti fi kápá àwọn ẹni ibi tó yí wa ká yìí bẹ́ẹ̀ àwọn ni wọ́n fà á o àwọn ni wọ́n jẹ́ kí kinní náà burú tó báyìí wọ́n ti ṣe é tán ó ti jájá wọn pàápàá lójú ẹ̀bẹ̀ méjì lèèyàn ó wàá bẹ Buhari báyìí kó wáàyè láti pa àwọn èèyàn rẹ̀ jókòó àtàwọn aráàta kí wọ́n ṣàlàyé ibi tí kinní ìdè dúró fún un kí wọ́n sì jọ mọ bí wọ́n ó ti ṣèyànjú ọ̀rọ̀ yìí táwọn sójà wo fi lè kojú àwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n ó sì fi kinní náà jagun bí wọ́n bá jagun tí wọ́n kojú wọn ọjọ́ mélòó wọn ò fi lé wọn dànù ṣebí nítorí pé wọn ò fẹ́ kojú wọn ni nítorí ẹ̀ la ṣe gbọ́dọ̀ bẹ Buhari kó jẹ́ káwọn sójà wa kojú wọn ẹ̀bẹ̀ kejì tá ó sì bẹ bàbá yìí ni pé tẹ́lẹ̀ yìí ò bá ṣeé ṣe fún kó gbéjọba yìí sílẹ̀ kó mì sẹ́yìn kẹ́lòmíì ṣe bóyá bẹ́lòmíì bá bọ́ síbẹ̀ yóò lè ṣe dáadáa bí nǹkan wa ṣe wà yìí ò dáa bẹ́ẹ̀ lásìkò òbò ò jìnnà mọ́ ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí